kan bẹ́ẹ̀ la yakunu wudu ma sahihan síbẹ̀ àlùwàlá yóò ní àlàáfíà àlùwàlá yóò ní àlàáfíà ولما رأى النبي صلى الله عليه وسلم رجلا في قدمه لمعة قدر الدرهم arákùnrin kan ànábì rí torí ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ orí lúmọ́ à ó ní àyè kájá omi àlọ́ àlọ́ òde tí yóò ju bí dírẹ́ àbí kan lọ bí ibi sílẹ̀ kan bí tí yóò ju bẹ́ẹ̀ lọ lẹ́yìn sóbì máa tóbi òdi bẹ́ẹ̀ amára òbí ìhànà ti sòwòdò àtàbí kọ́ tọ́lọ̀ láyẹ̀nsì àbí kọ́ tọ́lọ̀ láyẹ̀nsì wà á dà ṣàṣùn mas'ulu anhu lami yẹ̀rẹ̀ ta'azzar al-ghuslu wal masu fi حقه وجب انتقال الى بدل الذي هو تيمم بدل هو الذي هو تيمم يقول يعني اذا بيكون نيه اكسكيوز لازم مفهوم الكبه àbí ó ní ẹsùn gbàdú mẹwẹ ní hákì rẹ ni pé àlùwọ́jọba ìtìká tó jẹ́ ọ̀rẹ́ yẹn fún ìlà bàdàlẹ̀ lẹ́sìn kódò ṣe changes ìtọ́jú tó àtẹ́jì fún àlọ́ aláàbíwẹ̀ wọ́n tẹ́yẹ̀mọ̀ mọ́nà lọ́rọ̀ àtẹ́yẹ̀mọ̀ di umumi qawlihi ta'ala sun gbólú ọlọ́tún báyìí pé wa in kuntum junuban tẹ́bá wà ní ojú jẹ́rẹ̀bà fataharu kẹsì mọ́tótó وإن كنتم مرضى بتبعا سارع أو على سفر أبي ولولي يجو أو جاء عاد منكم من الغائد كان كانوا يقبل الوعدي أو أو لامسوا النساء أبي اسمه يهو فلم تجدوا الماء تبروا فتيمموا يتيمم صعيدا طيبا نجولا ثم فلكسته صاحب الجنة tí wọ́n àti wọ́n ìdá ìdí ọ̀rọ̀ arákùnrin tó ní kpala sájà tó ní kpala tó kpala fi riwaya ti min ibn abbas nínú ẹgbẹ́ wa abdullahi ibn abbas an ibn an ibn wa an ibn majah àti àti ibn majah kára sallallahu alayhi wa sallam law ghasala jasadahu wa taraka ra'sahu haythu asaba al-jarh tó bá fi orí rẹ̀ lẹ̀ ó bá fọ ara rẹ̀ tó wá fi orí rẹ̀ lẹ̀ sí ìgbówà mẹ́ ó di fàfi riwaya ti àbí ẹ̀dá òdún náà gbàdọ̀ wà jábìrì aláwọ̀ káàlà ìyẹn máa kánà yẹ fi àyè tẹ̀yẹ́màm ó sì tó kó fi tẹ̀yẹ́màm ó di àlà كان الشافعي الذي سأل عنه سئل عنه لم يعد تلك الصلاة فإنه يعيدها tọ́gbára alákùnrin àbèrè béèrè ló gba rẹ̀ yìí tí ọba tún yẹn kí kọyà kí bá ti gbọ́ báyìí kọyà tún yẹn kí dédé dédé ojú egbò ẹbí ẹsẹ ni àbí kódà kó lè fi òpì àbílẹ̀ mẹ́pẹ́ ni wọ́n ti ti ó lè fọ ara orí ẹ̀ ó ti yé wa. wa alaikum salam dana. naam. ọba naam yóò abẹ́rẹ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ yóò lè tún tẹ́ ẹ̀ máa mi ṣe lórí ìyẹn padà sí àwọn àlejò rẹ̀ àbọ̀ àbọ̀ kàkìrà ojú ojú ìwé yìí ti ọwọ́ ní ti ti apára àmì apálẹ́rẹ́ lọ́wọ́ kékeré tí yóò fọwọ́ rà yọ ẹ̀ ti bẹ́ẹ̀ ló ń bẹ̀ tí yóò padà yóò máa padà ti bẹ́ẹ̀ ló ń lórí ilẹ̀ ẹ̀rọ yóò padà lè ní àti ti àárín ìgbésẹ̀ yìí lẹ́yìn. ní àmọ́ ilé ìlú pé apá kò sáyé rí kẹ̀kẹ́ tó kan apá pẹ̀lú tẹ́lẹ̀ mọ̀. yóò sì tẹ́ mọ̀ bí ọwọ́ náà n'i níbi ọrùn ọwọ́ níbẹ̀ tó ìrà ojú ojú ní ọkọ̀ fojú ọ̀rọ̀ àbí kò sí ọ̀nà méjì náà nìyẹn lè ṣe àbí èyàn lè fòmìnira ojú kó fi ọwọ́ ìbí ẹ̀fọ́ ọ̀rọ̀ ìrà ojú nígbà gbọ́dọ̀ ṣe jẹ́ pé apá rẹ̀ lọ́wọ́ àkùrọ̀ kò ọwọ́ náà yóò kà fọ́ fọ́ ojú ọ̀pá yóò nà bẹ́ẹ̀ni torí kò sí àlùwàlá tẹ́ẹ̀mà ọba ti kéde ẹnu bá ti rántí náà yóò ti báyìí náà ni yóò dá padà náà ni ọdún yé jẹ́ òun ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa náà haddul wajh fi tayammum وكيفية التيمم لمن كان على إيدى يديه أو كليتهما حبس جبس جبس òdiwọ̀n ojú òdiwọ̀n hàtùmílẹ̀ òdiwọ̀n ojú níbi ìtẹ̀ẹ́mọ̀m lẹ́yìn náà bóòlù ẹni tí wọ́n ti tẹ̀ẹ́mọ̀m tí wọ́n pé ọ̀kan nù àwọn ọwọ́ ẹ̀ àbí kìrìtẹ́hìmà àbámúyéjì náà ó ní ìpàlà question 250 or 235 إذا كان إهدى على إهدى يدي أو كليتهما جبر جبر جبس أو بهما دروع درعما فكان تيمم فكان تيمم فالعدل وجهه في التيمم مثله في الوضوء tí ẹ bá ní ìpalá lórí ọwọ́ kan àbí ọwọ́ méjèèjì náà ló ti nípalá tó pé egbò wà nù àwọn ọwọ́ yìí tó pé علي حد وجهه في تيمم سيدي دي بدي ما فورا بيا الولا لا لا ما فورا بتيمم سي كومبليت وجو لاتي بي سيدي بي سيدي لاتي بي واجو ني تبي جي جي ما جاي باو الجواب نعم بين حد وجهه في تيمم كوضوء وديوا بدي ما فورا بيا الولا لا لا ما فورا بيا تيمم ولا كنت تيمم نيكا فورا بيجو لي كارا bí etí níbi etí náà ó di ẹyin yẹmsa olùwọ́dí àwọn òbí tóra bí àlàáhàlà jùbà ilà lẹ́yà yóò fi ìyànìyàn ra orí láti bí ibi di àlà jùbà nígbà pẹ̀lú wájú ẹ̀ báyìí débi yorùbá wọ́n mi náà ó ní ilà ọdún láti bí etí báyìí débi etí báyìí ọ̀pọ̀ ọkọ̀ mọ́tàlá báyìí àbọ̀ alága báyìí ọ̀rọ̀ sí báyìí kí sọ̀rọ̀ làwọn sì wọ́n bọ́jú ni ìdáni kómi yẹn dé láti bi etí báyìí débi etí báyìí láti bi irun orí báyìí ẹni tí ó parí nìkan ni ò ní mú lówó ọwọ́ rọ ẹ̀yìn báyìí ó ti bra abdulazibra abdulrasheed kò ní gbé ẹ̀mú lọ sí ẹ̀yìn báyìí ó di ibi tó iná máa rún àwọn èèyàn máa ti bẹ̀rẹ̀ èyí ó ti bẹ̀rẹ̀ kí ní pé à èmi apárí o dandan ni kí mú ọwọ́ lọ sí bùdérì wọn náà ti pa lórí àbí kátìmọ̀ pa lórí náà ọmọ ọmọ nìkan tó náà pa lórí kátìmọ̀ tí o pàpà lórí gbogbo owó lọ́jọ́ kò sí pàpà lórí a gbé fún un wọ́n ń sáré yẹ dẹ̀dẹ̀ yìí záhìrà mínú ọmọ àwọn bá ti yóò dẹ̀ fọwọ́ ra wa ọwọ́ rẹ̀ záhìrà ẹ̀yìn ọwọ́ báyìí àti inú ọwọ́ tó fọwọ́ ra gbogbo ẹ̀ ọba ti nà nínú ẹ̀ náà ó dúró yín mí nà mọ́ ẹ̀ ní ọkùnrin ìbí fi kò ní ìgbé fọwọ́ra màkà wọ́n ti fọwọ́ra báyìí ó ti parí àti inú àti inú ti àdúgbà yìí báyìí yóò kàn sí báyìí ó di nà kí náà wí. wọ́n zádìí ní obìnrin náà mo fásitì kọ́fì àti láàrin àwọn ẹ̀yà ìyá ọmọọ̀ka ilá àtìráàtì àtàbí níbi àwọn oríkèéríkèé ọmọọ̀ka. وإذا كان في يديه جرح أو جبس tó bá yẹ pé wọ́n àbí èjì bá ní egbòla àbí ìpalà káfà mọ́sọ̀bì tóra àbí alá jẹ́sùn ìgbọ̀n tó fi bọ́ gbọ́ bandage àbí nǹkan tó fi bọ́ra yẹn wọ́n ti fọwọ́ ra ọ́ parí. wà á lé ìmọ̀ nǹkan bí ìmọ̀ jẹ́kùn kọ́kọ́ ara orí ẹ̀ níwọ̀n pé ìgbò wà bẹ̀. wà nǹkan ìhìdá ọmọ sàlíma tí wọ́n kàlákòjú àlàáfíà wà bẹ̀ ẹgbẹ́ kejì lọ́láfíà bẹ̀ wà ó kóra ìkejì ló ní ègbò la àwọn àléhìn máa jẹ́pùsù tí wọ́n yọ ní àwọn bandage àbí nìkan lórí wọn gásẹ̀lẹ̀ sẹ̀lìmà yóò fọ ìtura láàfíà yẹn yóò àfọ ọ̀rọ̀ àtọ̀rọ̀ yẹn ọmọ sàbí máa alájẹrí ha yóò àfi ìrora ẹbí tó nígbò yẹn ọmọ sàbí alájẹpùsù yóò fi ìrora bandage yẹn kàmá láwọ káàna àléhìn máa àwọn ìdá ọmọ jẹ́bùrà àtọ̀kọ́ bí bí ẹjọ́ pẹ́ ودي ابي كده بقى لا يو اسمي جابوكا وناوي ها كده بقى فان كان يدور الماء طيب كاي فبيرا يكو قلابون او كان الماء غير الموجود كيو بقى بيكو رومي اجزاء التيمم تيمم تتو والله تعالى عالم وعليكم السلام جماعة نعم no. ara o tọ́bẹ̀ ṣe pè ṣègbè tọ́bẹ̀ ṣe àwọn asàlọ́lá. Mm. Mm. Uh, òmíràn ni yóò fi ra ẹ̀sì yóò fi pé ó ṣàlọ́lá pẹ̀lú ó fọwọ́ kan pẹ̀lú omi ó wà fọwọ́ kan ó wà fi ṣe ara o. ó di ntí afáàmì ni pé tí wọ́n sábà láti sọ fọ́ yìí ọwọ́ kejì tó ní ìpàlà tó ní bandage àbí kiri kan ọkà fọ́ ra orí ẹ̀ ó di bí àpọ̀ fọ́ náà ló kiri kó fi tẹ̀ ẹ́ mà kiri kó fọ́ ọkàn yẹn rìn ọwọ́ omi ọwọ́ omi yẹn náà ló fi ra orí ẹ̀ ó di wa ló sì fi ra gbogbo ọmọ kàkiri bọ́ fọ́ náà àwọn àìsàn àlùkùnlé mi lórí pé ìlú kọ̀ọ̀ra táyà máa ń sọ́ọ̀tì yẹn náà ní yaba ìsọ̀tì yẹn Hmm. ìyá sọ́ọ̀tì láàárọ̀ ó àgbọ̀dọ̀ wọ sọ́ọ̀tì hmm. ó tún wá lọ òun ní palọ̀ tó bá ti kó àti ìgbẹ́sán ta lẹ́sẹ̀ ní ìjẹ̀bẹ̀ kan ó bá tú gbogbo sọ́ọ̀tì tó ta kó bá tó eh, ó ní kẹ̀kẹ́ yẹn wà wọ sọ́ọ̀tì padà sí sọ́ọ̀tì òdìbọ̀ yìí tó ti tú. tẹ́ ẹ máa àdàlá náà kó tú àti wá pé lásìkò yẹn àti náà ẹ̀ láàrin gbá fọlọ́kù àwọn ẹgbẹ́ gbà tó fi bọ́ tó fi wọ́ padà náà ó sì wà lórí àlùwàlá òsì dédé àwọn ẹgbẹ́ ewé ni àti náà kíkà tó táwọn gan ah wọ́n tó wà fà yín só àbí bẹ́ẹ̀ kọ́ làlájú kí sẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ dábì lóhùn ó di àti náà láàrin wà fà yín só ó di iṣó yẹn ti tú àlùwàlá yìí so wọ́n bẹ́ẹ̀ wọ sọ́ọ̀sì ó di fún sọ́ọ̀kì ẹ̀. àtúntà ìgbọ́dọ̀ ta àlàlá ẹ̀jẹ̀ já ọ̀rẹ́ mi sọ́kàlọ́ láì jẹ́ ayé sọ́kàlọ́ láì bínú ẹ̀gbọ́n àgbọ̀n bọ́ sọ́ọ̀kì sọ́ọ̀kì ẹsẹ̀ kan náà ni ọ̀fà sọ́ọ̀kì náà ló bo àṣírí mọ́tò tí wọ́n ti kó mbẹ́ mọ́tò ti kó mbẹ́ nù ẹ̀mí tó kó sì dálú àlá tó bá bọ̀ ọdún lè wọ́ padà àlúwẹ̀ àlá náà sì wà sí déédéé ó di nà wa alaikum salam dira wọ́n bá ṣe ni wọ́n ìbá ṣe àti kọ́lọ́wọ́n bá mi ẹ gbogbo ni bóòlù ní jẹun bóòlù ti mú mi yóò máa sáì tí ó máa lò tí mo fi ṣe gbogbo eléyìí náà ó di. ẹ̀sẹ̀ lé ní ìjà wà ẹ̀jẹ̀ ló fi sọ̀rọ̀ ló ń tún ẹ̀jẹ̀ rẹ̀ kó ọlọ́run ọlọ́run ọlọ́run òkúrò ní ibi tó ọ̀pẹ̀ ìlú ọ̀kẹ́ ló fi tẹ́ ló fi dáre ní ìgbé báyìí. ẹsẹ̀ ní kọ̀wé ọ́p ló fi lọ́rùn. ṣé ọlọ́run bá mọ̀ mú òun ṣe fẹ́ pẹ́ lọ́rùn. ọlọ́run kò sàlọ̀. ọlọ́run sàlọ̀. kádùbáyà bí. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìyẹn wá dúdú ẹ̀sùn kí omi kí wọ́n tó ní òwò omi láti kí wọ́n kọba mu àwọn ní àgbọ̀rọ̀ kí ni wọ́n gbà tí yẹn bá ti lè rómi ọ̀bì jẹnáyìíza fọ́nù kìfáyà ní bọ́ọ̀ bá ti ẹ̀ àwọn tí wọ́n kì í tó lẹ́yìn náà kọ̀mọ́ báyìí nìkan náà fẹ́ lọ́jà ó dé nà kí lọ́wọ́ ní ti náà yìí. ló ti tẹ̀ ẹ́ mọ̀mú bẹ́ẹ̀ ni àná ọ̀lọ́ sàkọ́lá ni ètò bá bá ọba tó bá bá ọba ni ìlà àjọ ọ̀lọ́. ìyẹ́bí kí ẹ wà pé ìyẹn ti fi àlọ́ láti pé sẹ́ẹ̀dì orí tẹ̀lé ẹ̀ pé ẹni tí wọ́n ti kò tó mi náà dìde kò sí àtọ̀lọ̀ lè lọ kí ìrìn rẹ̀ mi àlọ́ láwájá mọ̀. yóò wọ̀ yóò wù mí náà ni kí ẹ tó ṣe tẹ̀ ẹ́ mọ̀ mi yóò wọ̀ mí náà tó bá rú mi ló tó kà tẹ̀ ẹ́ mọ̀ mi. kò tó mi náà nù. Ah, àkàrà o ò tí ì wà ò tí ì wà ìwọ́n tó wọn kọ́ bẹ́ẹ̀ kí jẹ̀nà ìjà òṣùpẹ́ sàrọ̀lá àgbàlá ìjà lójú ọ̀nà kan olè rán fi ọ̀tà lọ kàfi òun ni kò jù sápò ó lè jẹ́ lè mú lọ́wọ́ àbáyé nígbà ó lè mú lọ́wọ́ ọ̀dánilẹ́kọ́ ni kò jù sápò ó lè mú nǹkan rẹ̀ lọ́wọ́.